الحمد لله الذي خلق الليل والنهار وأمر نبيه بالقيام بالليل وعباده الصالحين والصلاة والسلام على من تهجد وترك لنا الخير نبينا محمد وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي نبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba Allah ọba tó dá ẹnìkọ̀ọ̀kan wa ọba náà lọ́ba tá a dúpẹ́ fún tó ṣe wá ní mùsùlùmí òdodo abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala àpadà sí ibú àpadà sí ìgbà tí í bá yàn nínú ẹ̀sìn téèyàn òfin ní sin lọ́n dáadáa má kọ́lá má jẹ́ ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa kọ́wá jẹ́ láti bọ̀tán dáadáa àti bọ̀tán yìí náà òun ló ṣe pàtàkì ni máa ṣiṣẹ́ rẹ̀ bò láàárọ̀ tọ́ba dọ́wọ́ alẹ́ ẹ bá máa ṣe kátàkátà bọ́bá sì kú lórí kátàkátà náà kò sí tó kọ́ lọ́n pẹ̀lú tó ṣe láàárọ̀ ẹlẹ́mìí sì máa bára dáadáa bọ̀ wọ́n àwọn ọ̀rọ̀ náà máa bá bọ̀ tọ́ba sì dọ́wọ́ alẹ́ tó fẹ́ jáde láyé yóò sì bẹ̀rẹ̀ sí ṣe dáadáa yóò sì wá dọ́mọ àlìjánná ọlọ́wọ́n bá ó sì fi sálì jánná ọlọ́wọ́n bá àbíọ́ pẹ̀lú agbára rẹ kọ́lá mọ́sàdí aláti bọ̀tá dáadáa. Ah, iman ètò wọn ni kí agbéyẹ̀wò ní ìrọ̀lẹ́ yìí ó ní ọ̀kan nínú ìjọsìn ọlọ́run ọba wa táǹpì ní kìyàmù lẹ́yìn kìyàmù lẹ́yìn kí ni túmọ̀ rẹ̀ òun náà ni ká dìde lóru máa yin lọ́hùn máa pe ọlọ́hun máa sin ọlọ́hun ètò wọn pé kìyàmù lẹ́yìn nínú Islam kìyàmù lẹ́yìn lọ́dọ̀ àwọn kèfèrí àbí mọ̀nàfíkì nínú ẹ̀sìn Islam wọ́n máa gbé ẹbọ lórí mẹ́ta ni tó bá ti gbé e síbẹ̀ tá ni wọ́n bá sáré padà kò ní fẹ́ kán rí wọn ká máa lọ lè júbà fáwọn ayé ká máa lọ lè sáwó kìyàmù lẹ́yìn àwọn kèfèrí nù òru làwọn náà ó dìde àmọ́ àwọn tí wọ́n bá ti kú ibi tí wọ́n wà ní tí wọ́n bá túbá wọ́n lè wọ náà ni ẹ̀rí kìyàmù lẹ́yìn tẹ̀sán islam òun la fẹ́ sọ̀rọ̀ lélẹ́rí nítorí pé agbára ń bẹ nínú òru ẹ̀yọ́ máa yá wa nínú ẹ̀sìn islam huwa munajatul abdi rabbahu fi duja kéèyàn dárò mọ́jú láti fẹ́ bọ́lọ́wọ́n bá rẹ̀ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ wal khalwati bayna al khaliq wal makhluq kéèyàn dáwà lóhun nìkan láàrin òun àtọ́lọ́wọ́n bá wa kí wọ́n máa wá bára wọn sọ̀rọ̀ kẹ́rù wọn máa bára wọn bá rẹ̀ sọ̀rọ̀ kọ́ máa yìn kọ́ máa kì í kọ́ máa sìn. lìtọ́lá bi khayra ad-dunya wal-akhirah kìyàmù láyli táwí yìí èyí lè dìde lóru láti máa fi ṣe ìjọsìn fọlọ́wọ́n ọba láì ní béèrè kankan nínú ayé yìí lọ́pọ̀ dùn nínú àwọn ẹni rẹ̀ kìyàmù láìlì láti fi béèrè ọ̀rọ̀ ayé láti fi yanjú ìṣòro láti fi ká omi kúrò lójú láti fi sọ tó le di ntọ́rọ̀ láti fi sọ tó jìnnà di tó súnmọ́ ni láti sọ tí ń dẹ́rù bá ni di tí ó fìyàn lọ́kàn balẹ̀ òru là á máa yanjú ẹ̀ oore ọ̀run àtòrí ayé méjèèjì là máa ń béèrè lọ́wọ́ ọlọ́wọ́ ọba lóru ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí kìyàmù lẹ́lì táwí fa iná hùdá àbù sọ̀rìhìn alámàtò sọ̀rìhìn àwọn ẹni rí àmì táàfì mọ̀pẹ́ ni rí ni òun náà ní kọ́ máa dìde lóru ìdàkún tẹlẹmtẹkùn fìlẹ́ẹ̀lì wọ̀tẹ̀kúlù àǹdà sọ̀rẹ̀ lásìtàbí sọ̀rẹ̀ fa iná mà sọ̀rẹ̀ hùnà yẹ̀kùn múnà lẹ́yìnà tọ́ba lẹ́ni ni ọ́ tọ́ máa dìde lóru ìrọ̀lọ́ ń pa òpùrọ́ ni ọ́ torí pé ànábì ti là á mọ́lẹ̀ ipe àwọn ẹni rí wọ́n máa dìde lóru láti máa yànnà fìlà fọlọ́ ọlọ́mọ sì wá ní mọ̀nàfíkì o ọwọ́ ní irun gbà òṣòkòtò lọ kọjá kó pẹ́sẹ̀ olùjẹ́ ògùn àti jàdùbáàbù dáadáa ọwọ́ ń sùn hàn lọ́rùn ọwọ́ ń sùn lóru ọwọ́ ń sùn lóru ọwọ́ láwọn ẹni rí níbọ̀ yìí wọ́n náà wọ́n kára ẹ̀kẹ́ kún àwọn ẹni rí wọ́n ní òtí ìdẹ́ni rí tán o ó dìgbà tó ọba òwò kan ní tẹ́yìn máa ń ṣe tí ìṣọ́ọ̀tì ń bẹ̀ wà á máa lòlù fa ìsìn gbogbo ẹni tí ó bá jèrè láyé yìí tí ó sì jèrè lọ́run yóò máa dá àwọn ọmọdé wà fi hì tó kótó àti mọ̀tẹ́jì gbogbo ẹni bá ní bùkátà tó lágbára kò sí ìtọ́nu ìyẹn ní bíyà rẹ̀ tẹ́lẹ̀ ọlọ́nà ni ó rẹ̀ gbogbo bùkátà tó bá lé òru là máa yanjú rẹ̀ fàyínnahu sunnatu wàtàkọ́wùhù wàtàkọ́rùbù ilallah àmàfin súnmọ́ ọlọ́wọ́ bá wa ní tá bá ń ṣe wàmínà wà fílẹ̀ ìbàdàt kì í sọ̀rọ̀ àyàn lóòótọ́ fún àwa kì í sọ̀rọ̀ àyàn kìyàmù lẹ́yìn sọ̀rọ̀ àyàn yìí pé tọ́ ọba ṣe o ọwà wo náà torí ọ àmọ́ tọ́ ṣe dà ọ́ papọ̀ mọ́ àwọn ẹni rí ìṣáájú wọn náà lè jẹ́ ni rí níwọ̀nba ọ ò ní wà ẹni rí ìṣáájú ìtumọ̀ pé ò nítorí rẹ tí ó bá gbé ọwọ́ àlìjánà ló kù nítorí tó bá di gbàlè kìyàmà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ eré wa ó lè má fẹ́ gbé abdi min tatawwu'in ọlọ́run ọba ò ní ẹ lọ lè wọnú fáìlì ẹrú mi sótún ní àwọn aṣẹ náfìlà tí màá ń ṣe lóru fàyínká anadáhùn tọ́tọ́ wù ọ́ tó ní iṣẹ́ títún ṣe lóru tó náfìlà ọlọ́wọ́ bá sọ pé àti abdi fàrídọ́tà fúnmi tọ́tọ́ wù ẹ̀yìn ẹ̀dá náfìlà rẹ̀ ẹ̀dá papọ̀ mọ́rọ̀ ọ̀rọ̀ ayá rẹ̀ ó ti wọlé máàkì tá a fẹ́ kó mú ó ti mú lọ náfìlà yóò tọ́ba tọ́ba ní àbújá ìjẹkù nú òkè ọ̀run láka mẹ́rin lókì láka méjì péré lẹ́mí rẹ̀ wá ń bẹ̀ ìyókù ọ̀kan sí Allahu akbar Allahu akbar sẹ́ni Allahu liman hamida oṣù sálámà bẹ́ẹ̀ dìde tọ́ba dìde àlìkìyàmà àwọn èyí tẹ̀ mí òsì ń bẹ̀ ní ààyè ni náfìlà lọ́wọ́ fi di ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam tẹ̀ bá wá sí náfìlà lẹ̀ tí wọ́n wá kakuléètì iṣẹ́ rẹ̀ tí wọ́n ti pé bá wà ní Jánnà sì wà lọ́mọ náà o ẹ̀yọ́ máa yá wa al-adillatu al-kathiratu ala qiyamil layl ẹ̀rí wà náà al-Qur'ani bámú tọ́jẹ́ pé india mà pé qiyamul layl sàwádà ọlọ́run ṣe pa nábì lásán ni ọ̀ràn yẹn nípa nábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó a fẹ́ sìn afa adáhíyà ìmáàmù masalasi ṣéwù ṣéwù ṣéwù tí wọ́n ń sùn lóru àwọn afáàní kan máa ti ń ṣe wọ́n tó bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ́sàn-án ọgbọ́dọ̀ kọ́kọ́ ti bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ lóru wọ́n tó fẹ́ darí àwọn èèyàn ó fẹ́ kọjú àwọn èèyàn ó fẹ́ fèsì àwọn àjọ ó fẹ́ fèsì ayé ó wá ń sùn lóru àwọn ni wọ́n bàṣẹ jẹ́ ẹ̀yọ́ máa yá wa nínú ẹ̀sìn aláwọ̀ bá ń sọ ní Al-Qur'an Al-Karim ba'da a'udhu billahi minash shaitanir rajim aláwọ̀ bá ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim yáá ayyuhal muzammil ọlọ́run ní ìwọ muzammil tàbí ọlọ́run pé muzammil anabi wa muhammad kumi laila illa qalila dìde lóru àsìkò díẹ̀ ní kọ́mọ fi sùn ìtì ń bẹ ńlẹ̀ kọjá bẹ́ẹ̀ àwọn kèfèrí yóò fèsì rẹ àwọn nasara yóò fèsì rẹ mọ̀júsí yóò fèsì rẹ yahudi yóò fèsì rẹ àwọn mọ̀nàfìkì ní ẹ̀sìn náà lè gíní mọ̀nàfìkì àjọ tó sáfù wájú yóò sì máa yọ lọ bí wọ́n ti ń sáwó ọ̀wọ́n máa pe àjọ wàá mọ́ṣáláṣí ni kí lẹ fẹ́ ní kí lẹ fẹ́ fún kí lẹ fẹ́ fún wa tá a nà lẹ̀ fún ìmáàmù ni ala wa sala ẹ káàárọ̀ ọ̀nà ní salamu alaykum mọ̀nàfin kìsì ọ̀wá ṣe kìí àmúlẹ̀ ọ̀wá bọ́lá mọ́jọ́ òsì lẹ̀tẹ̀ yìí tí ò ní jẹ́ òsì lẹ̀tẹ̀ òun náà ní kọ́ ọmọ dìde lóru ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá ń ròyìn àwọn ẹni nínú alukur'an ọlọ́run bá ní amani wa qanitun ana al-layli sajidan wa qa'ima ọlọ́run bá ní ẹ̀rí ẹni tó dìde lóru tí ń fẹ́rí kalẹ̀ Allahu akbar wa qa'ima tí tún dìde tí tún rúkú tí ń fẹ́rí kalẹ̀ tí ń nàró tí ń dìde ya'dharu al-akhirah ẹ̀rù ní ń bá o. ويرجو رحمة ربه يسيرك الجنة قل هل يستوي الذين يعلمون الله أكبر الله أكبر نسيا وتوما توما والذين لا يعلمون الله أكبر سوى سيدي على ṣé wọn ò gbúra wọn lọ sá ọlọ́run béèrè ni àwọn olùnímọ̀ tọ́lọ́ yìí ń bẹ̀ ọ́ àwọn tí wọ́n mọ̀ pé ń bi gẹ̀ẹ́mù léèlì ibẹ̀ ni agbára ayé àtọ̀run wà kìyàmù láìlì ibẹ̀ ni oore ayé àtọ̀run wà kìyàmù léèlì ibẹ̀ ni ìṣẹ́gun wà kìyàmù léèlì ibẹ̀ ni ìjẹ́ ọ̀rọ̀rùn ìmú ọ̀rọ̀rùn ibẹ̀ ni àlìjẹ́nà wà. innama yadhakkaru ulul albab aláwọ̀ bá ní àwọn tí wọ́n máa rántí ń tà ń sọ yìí àwọn onílàáká inú yín ni ọ̀rọ̀ tọba fẹ́ jọyìn àwọn nílà káì máa dìde lóru suratu zumar aya nine wa min sifatil ubbadi qiyamul layl nínú àwọn àròyìn àwọn ẹni rí òun ni qiyamul layl ọlọ́ni wa ibadur rahmani alladhina yamshuna ala al-ardi hauna ọlọ́wọ́n bá ń sẹ rí àwọn ẹrú ọlọ́wọ́n bá rahman wọ́n máa rìn lérí ilẹ̀ hauna pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ń bá ń lọ tí wọ́n bá tanú sí la kò ní sọ pé kà á fún yín sẹ́yìn mọ̀ pé mọ́tò yín tẹ̀ ń wà lẹ́gbẹ̀ẹ́ mi ń ni àwọn náà yọ máa lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ a ní ẹ̀ ta mí simila tí wọ́n bá sì ní sọ́ọ̀rì yóò ní tọ̀ ẹ̀ ṣeun mo mọ̀ bẹ́ẹ̀ mọ̀ mọ̀ amẹ́ndé ẹ̀sẹ̀ ni ọlọ́run onímọ́tò ṣe lórí bú àbábẹ́ tí wọ́n ti lówó burúkú tó ń gbé káàkiri àwọn olè Allahu akbar ọ̀rọ̀ ìṣẹ̀mí rẹ̀ mọ́ o ti kú nínú àwọn ìbádùn Rahman mùsùlùmí wa ń jà lójú ọ̀nà àfa alùsùnà ọ̀jẹ̀máà ìmù wọn bú ewu lójú ọ̀nà ọ̀ máa lọ tiẹ̀ ní tí wọ́n bá bu ọ̀wọ̀ níbu wọn. wàyídà kọ́tọ́bọ́hún ń jẹ́ àhìlú na kọ́ọ̀lù sàlámà ọlọ́wọ́n bá ní tí àwọn aláìmọ̀ká tí wọ́n bá ń bá wọn sọ̀rọ̀ kọ́ọ̀lù sàlámà wọn ò fẹ́ rí ọ̀lù tẹ́lẹ̀ ó ṣe sùúrù ni ọmọ ọlọ́tí ẹgẹ́gẹ́ ni. ẹ pẹ̀lẹ́ o àlàáfíà làwa fi ń lọ o ọmọ lọ rẹ kì í ṣe pé ọkàn máa dráìfù lẹ nìkan ọba tẹ́kì ẹ máa yí àkàṣe ra yín ẹ máa ṣe pèlè ra yín ẹ máa yín ẹ máa yín ẹ máa bí ti pàdé yìí ó fi lẹ́kọ̀ọ́ máa bá tiẹ̀ lọ ọlọ́run ní ìròyìn àwọn ẹni lélẹ́lẹ́ nínú àwọn àròyìn ọlọ́run wọ́n máa dá ọmọ dúlóru lẹ́ni tí ń feri kanlẹ̀ lẹ́ni tí ń nàró Allahu akbar sami Allahu liman hamida Allahu akbar ọlọ́mọta ìfura sínú wọn suratul furqan aya sixty three dé sixty four wa huwa munajatul khaliqi wal khalwati bi rabbihi ẹ̀yọ́ mayami kéèyàn ó kó nínú ilé lóru láti máa bọ́lọ̀ sọ̀rọ̀ èèyàn wà ní kálíwà pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ ni kì í ṣe kálíwà májáde kírun jàmá wo táwọn onítàrí ká máa ń ṣe o alúwà yìí ní alúwà bíi díà ni bẹ́ẹ̀ bá ti kó nu lébà tó bá ikú bẹ̀ yìí lọ́jà ànámà ni àfi tọ́lọ́ bá yọ̀ǹda ẹ̀ lókun nítorí pé ìrún ọ̀ràn yẹn ní mọ́sálásí ọ̀ràn yẹn ní fọkùnrin torí ọkùnrin wọ́n ti kọ́ mọ́sálásí ìgbẹ́lẹ́ ìbá wà ní alúwà títọ̀ wà ní alúwà tẹ́mínà wà ní alúwà títọ̀ wà ní alúwà tani wà kí wọ́n mọ́sálásí agbẹ́bí lè ka nípa muhammad sallallahu Alaihi wa sallam ó ní ilé anabi ó ní òun fẹ́ kó fún òun ní ọ̀dà kó wọn máa kírun lé anabi ní atásímá òyìnbá a sọ̀hún gbọ́ nígbà tí wọ́n bá pè wọ́n ọlọ́hún gbọ́ fa ajib anabi ní lọ́ọ́ lè da ọlọ́hún ọba lóhùn kọ́ ọ lọ pẹ̀lú ojú rẹ̀ tó fọ̀ yẹn ẹni tó rí náà wá jòkó nu ilé fóṣù kan fóṣù méjì ọlọ́dún kan wà yóò ọ̀daràn ní sẹ́wù tí wọ́n alúwà tí ó kéré jama ọ̀daràn làwọn tó lè bá ọlọ́mọdà ni wọ́n túbọ̀ kan tó lọ. ẹ̀yọ́ ọmọ ayá mi nínú ẹ̀sìn wa láàrin ìgbà tó fi wà lóòrùn yẹn kí ni o tó má o lè wà nínú kẹ́rùwà láàrin wọn àtọ́lọ́wọ́ bá rẹ nítorí pé kìyàmù lẹ́yìn kò sí kárí mi lẹ̀ kò sẹ́nìkan tí ó yàn kò sẹ́nìkan tí ó rí ọ nínú òkùnkùn kò sí ẹ̀tún sínú ìlú gan láàrin wọn àtọ́lọ́wọ́n bá rẹ lọ́wọ́ ọlọ́wọ́n bá ní tẹ̀tẹ̀ jẹ́ afọ́jú lóògùn ọmọ ànìmọ́dọ́ jẹ́ ẹ ọlọ́wọ́n bá ní sẹ́rí àwọn ẹni rí tọ́ba ti ń ṣe díẹ̀ tílẹ̀ bá ti máa bọ̀ wọ́n gbé ẹgbẹ́ wọn wọ́n gbé kúrò nínú ibùsùn wọn tó dá yẹn yẹ̀dẹ̀rúnà rọ̀báwọn káwọ́fà wàtọ́mà á wọ́n máa wá pe ọlọ́wọ́n bá wọn lẹ́ni tí ń bẹ̀rù náà wàtọ́mà á lẹ́ni tí ń wá àlìjánná ومما رزقناهم ينفقون انت عفوا ان رزقك وقت دارو موت ما سارا يعني بعد اكو بي اللهم فلا تعلم نفس ما اخفي ما اخفي لهم من قرة اعين ọlọ́wọ́n bá ní kò sí ẹ̀mí kan nínú ẹ̀mí tí mo dá tó máa ń tí mo fi pamọ́ fún wọn nínú àwọn kan tó yẹn máa ń rí tínú yẹn máa ń dùn. jaza'an bima kanu ya'malun òdìdé lóru ọ̀fẹ́ wà láàrin àwọn wàlíì ọlọ́run òdìdé lóru ọ̀fẹ́ wà láàrin àwọn àyò ọlọ́run òdìdé lóru ọ̀fẹ́ wà láàrin àwọn ọmọ àlìjánná ó ṣiṣẹ́ ni àwọn sàhábà ṣiṣẹ́ ni wọ́n fi dọ́mọ àlìjánná al-mubashsharuna bil-janna anabina abubakar ọmọ àlìjánná ni umar ọmọ àlìjánná ni usman ọmọ àlìjánná ni ali ọmọ àlìjánná ni abraham auf ọmọ àlìjánná ni saad ọmọ àlìjánná ni sa'id ọmọ àlìjánná ni ẹrù ni wọ́n ṣe lébẹ̀ ni anabi nkọjá njọ́ kan ọkọjá lẹ́gbẹ̀ẹ́ Abubakar ó tún kọjá lẹ́gbẹ̀ẹ́ ilé Umar lásùbà tó bọ anábìíní ẹ̀yin méjèèjì mo rí i pé ẹ̀yin ẹ̀ná fìlà ìwọ Umar ó gbóhùn rẹ sókè ìwọ ipe lásìkò ni ẹ̀ sùn sọwárí wọn tó ọ̀sọ̀ rárá gbóhùn tiẹ̀ sókè tíntín tí wọn tọ́ máa gbọ́n ìwọ ohun lókè fàwọn ń fẹ́ kọ́ lọ́wọ́ daṣẹ́ rẹ papọ̀ mọ́ta àwọn ẹni rẹ ọ wá ṣiṣẹ́ àwọn ẹni rẹ ọlọ́wọ́ bá wa Allah subhanahu wa ta'ala ọ̀sọ̀ yìí suratu sajida aya sixteen al-adillatu al-kathiratu min al-ahadith nabawiyyati sharifa ààrẹ ọ̀pọ̀ tiẹ̀ náà àwọn hadith tá a nábì fi ń ṣe wá pé mùsùlùmí agbára tó ní nínú àwọn agbára yìí ni kọ́ máa dá àrùn wájú dìde lóru bẹ́ẹ̀ lọ́hùn. anábì sallallahu alaihi anabi ní alaykum bi qiyamil layl anabi ní ọdọ́wọ́ yín pẹ̀lú kẹrìmà dìde lóru fa innahu da'bu salihin alamatu salihin òun là mí ẹni rí o qablakum àwọn tí wọ́n ti ṣáájú yín wa qurbatun ila Allahi ta'ala bẹ́ẹ̀ bá tún dìde lóru sí lẹ́ẹ̀ma súnmọ́ lọ́wọ́ bá sí bẹ́ẹ̀ bá sì dìde lóru sí lẹ́ẹ̀ma súnmọ́ lọ́wọ́ bá sí fa innahu ó ní wọn mú káfíńdà tó ń lé sẹ́yìn àti ọlọ́wọ́n máa fi pa ẹ̀ṣẹ̀ yín rẹ ẹnì kan ò ní dìde lóru kó wọ́n pe àṣùbà àbá lérí awọ lérí àbí kí wọ́n pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ wọ́n mọ̀ ní hàtún alil ethni ẹnì kan ní dìde lóru àbí kọ́ làwọn bá rọ̀ wọ́n fún dáadáa láàárọ̀ ọjọ́ kejì ọlọ́wọ̀n nẹ́rọ̀ fẹsẹ̀ kìyàmù lẹ́yìn máa ń bíyàn lọ́wọ́ láti má ṣe lọ́nu bọ́ọ̀ bá ti ṣe kìyàmù lẹ́yìn ọlọ́wọ́n máa yọ máa yọ olè kúrò lẹ́nu rẹ̀ máa yọ sìdá kúrò rẹ̀ máa yọ ìfẹ́ jìbìtì kúrò rẹ̀ máa yọ ìfẹ́ tẹ̀m̀bẹ̀lẹ̀kú máa yọ kúrò ìmọ̀lẹ̀ ọlọ́run ọba ló bá jí bí wọ́n bá fẹ́ jìnnà sẹ́sẹ̀ kó ní kí wọ́n máa jí wọn lóru ni anibisa sọlá ní wọ́n máa tọ́lá dẹ̀ tún lè dá àlè lè jẹ́sà ọlọ́run máa fi kìámù lẹ́yìn mú àwọn àwọn ara tó fẹ́ ba ìgbésí ayé yín jẹ́ bẹ́ẹ̀ bá ti ń dè lóru ẹ̀ ní sáré sọ̀háhàwù al-Albani hadith imam Tirmidhi ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sán wa èyí tó ga jù èyí tó ga jù èyí tó ga jù nínú tá a máa wá láyé kí ni jama kí ni tó ga jù jama tó ga jù téèyàn gbọ́dọ̀ máa wá o alijanna alijanna àmọ́ èyí táwọn èèyàn máa wá jù kí ni owó owó owó nínú tàwájú dín náà àmọ́ owó kéré torí ọ̀rọ̀ àlẹ́ ọ̀rọ̀ àmọ́tò ọkọ̀lé ẹ̀mí rẹ̀ wà pín àwọn àgbẹ̀ sínú sáré ọmọ ọlọ́dọ̀ ọlọ́run ní polówó ọwọ́ àfi gbogbo tó fojú ayé rẹ̀ dààmú lélẹ́ òfin lé àwọn tí ọ̀bọ ṣiṣẹ́ kan máa gbádùn ẹ̀ kí ló dé tó ọ̀fẹ́ kakú mójú tó yìí tó lè bá ní ọ̀run àdìjọ́nà là máa wájú anabi sallallahu alaihi wa sallam anabi ni fil jannati ghurfa anabi ni yàrá kan bẹ̀rẹ̀ aljanna yúrọ̀ zahiraha yúrọ̀ zahiruha min batiniha a máa rí ìta rẹ̀ láti inú wa batinuha min zahiriha a máa rí inú rẹ̀ láti ta fakila ni ma ya Rasulullah anabi ni gurufa yi ilé yìí special ní lálìjẹ́nà wọ́n wá bí anabi pé àwọn àwọn ló ní àwọn àwọn ló ní anabi ni lima atọ́ minima atọ́ abali kalama ẹni tí ìbá sọ̀rọ̀ kọ́ tí ìfọ̀rọ̀ bá ti yàn jẹ́ wà á ta ama tọ̀ ama ẹni tí ma ń múyàn ló ń jẹ́ ta kọ́ ìmọ̀ àwọn náà sùn ní yàmù ẹni ma ń dìde lóru táwọn yẹn táwọn èèyàn bá ti ń gbádùn ọ ìwọ máa gbádùn ọlọ́run ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn Islam nínú àwọn tí àwọn àlùfáà wa tí wọ́n ṣàlàyé fún wa òun náà ni pé Jibril alayhi salatu wa salam ọlọ́run dídí ẹ̀rọ alọ́ ní bá nábì lérí ẹ̀rọ kìyàmù lélẹ̀ tá à yìí ọlọ́run ní kí Jibril kọ́ sọ fún ànábì pé ànábì wa sọ fún wa ànábì ní àtàá ní Jibril ànábì ní Jibril wa bá mi <clears throat> faqala Jibril wa sọ pé. يا محمد صلى الله عليه وسلم يا محمد يا محمد صلى الله عليه وسلم عيش ما شئت máa ṣẹ̀mí ilé ayé iye ọdún tó bá wù ọ́ òun náà ni kò béèrè kó o fi ṣẹ̀mí fa innaka mayitun ó kú gbẹ̀yìn mi. ọ padà kú náà wọ́n á bíbí máa ṣe nífẹ̀ẹ́ ntọ́ fẹ́ ilé ni o mọ́tò ni o bìnrin ni o ọmọ ni o anything tó ti pé o nífẹ̀ẹ́ kìí ṣe wọ̀ nífẹ̀ẹ́ amára lè mà pé fa iná kan mo fàárí kù ẹ padà pín yanjọ kan òun lọ lọ́tọ̀ òun náà lọ máa ṣe máa ṣe wù nílé ayé. fa inna kamajizi yunbi ẹ̀san bọ̀ o ẹ̀san bọ̀ o ẹ̀san bọ̀ o bọ́ọ̀ bá ń pé bó o ní bókè ni wọ́n máa sọ lẹ́yìn rẹ̀ nítorí ṣe lọ́wọ́ yìí náà wọ́n máa sọ lẹ́yìn rẹ̀ wa'lamu anna sharafa al-mu'mini lọ́lẹ̀ ìmọ̀ yìí pé iyì ọmọ olùgbàgbọ́ òdodo iyì olùgbàgbọ́ òdodo qiyamuhu bil-layl oníkọ́mọ́ dìde lọ́dọ̀ ọlọ́run ashrafun nas àwọn èèyàn ńlá kálíbà àwọn èèyàn ńlá ńlá àwọn vvip kọ́kẹ́pẹ́ àwọn èèyàn ńlá ńlá lọ́dọ̀ ọlọ́run àwọn tí wọ́n dìde lóru lọ́lẹ̀ mà pé iyì rẹ ní kọ́ máa dìde lóru lọ́dọ̀ ọlọ́run wà á ìzòwò istigna'u anin nas iyì rẹ iyì olùgbàgbọ́ òdodo òun ni kọ́ máa máa tọrọ báárà lọ́wọ́ àwọn èèyàn ọ̀dọ̀ ta ni ó ti tọrọ rẹ̀ ọ̀dọ̀ ọ̀la ni ó ti máa tọrọ má gbọ́ mi lẹ́nìkan nìkan yóò ṣe ọ̀dọ̀ ọ̀la o ó fẹ́ lè o máa béèrè orí rẹ̀ dàrẹ́kìtì lọ́dọ̀ ọlọ́run Hassan al-Albani nínú àwọn àǹfààní tó wà fún kìyàmù lẹ́yìn anábì lámàlẹ̀ anábì ní afdọ́lù sọ́láàtì ba'dal faridọ anábì ní irun tó lọ́lá jù lẹ́yìn wákàtí márùn-ún afdalu salati ba'dal faridati salatul layl rawahu muslim anábìrin ìrun tó lọ́lá jù lẹ́yìn wákàtí márààrún àwọn ọmọ ọ̀rọ̀ yẹn yẹn kí ó dìde lóru tó kàn tàdísì ló jẹ́ àmọ̀ pé ẹni bá ṣe tààjù dí májúmọ́ àbó ṣe náfìlà májúmọ́ tó wá sùn tí ò kírun àṣùbà tírun àṣùbà kọjá ma lọ́wọ́ bóyá ọkùnrin àbóbìnrin ọmọ ìlú sí pọ̀ ìrún àṣùbà ànábì ní bẹ́ẹ̀ bá kí ń jẹ̀mọ́ ẹ̀ gbọ́ ànábì ní bẹ́ẹ̀ bá kí ń àṣùbà ń jẹ̀mọ́ àáfò yín ládàá pé sùn látàlẹ́ àná ẹ̀ tó máa gba ládàá àṣùbà. ẹ̀yọ́ màyá mi ọ̀wọ́ ọ̀yàn náfìlà ọ̀yàn náfìlà ọ̀wọ́ gbé àwọn àgbègbè ń bọ̀ wọ́bẹ̀ wọn á ní àwọn àṣẹṣẹ̀ dáadé tààjù nínú wọn wà lọ́ọ́ lè sùn kátó kásùbà àdánwò lánàá nígbà tí wọ́n gbé tí wọ́n gbé jíìpù mtn kalẹ̀ pétọ̀ afẹ́gùn èyí kọ́sítọ́mà o ẹ̀sìn wàá gbàjọba yìí wọ́n tún wá gbé kí ó dà kalẹ̀ wọ́n wá ní five thirty láwọn apín jíìpù àmọ́ láti eight alẹ́ di five o'clock ìlànà kí ó dà méjèèjì náà wọ́n sì kọ́ MTN sí ni wọ́n bá ń sàǹdarí aláàmú pé ẹ sábà mú kí ó dà ó sábà mú kí ó dà lọ́ba kó kí ó dà sápò ọ̀dà sùpò tí wọ́n máa pín jíìpù lọ́ba sùn àpèjúwe ọ̀wọ́ tó ṣe náfìlà sùn tó gbàgbé kásùbà tiẹ̀ bá wọn. kọrọ àwọn fáwọn níbẹ̀ yẹn bá mọ̀ àmọ̀ bẹ́ẹ̀ yẹn bá mọ̀ àmọ̀ sí bẹ́ẹ̀ yìí pé àáfin náfìlà àáfin ìsàgbà ọ̀ràn yẹn ọlọ́run sì ní gba náfìlà tó yẹn. ọ̀kan náà wọn fẹ́ sìn nígbà tó wọlé ayé oníṣẹ́ amúlẹ́yìn oníṣẹ́ rí kéèyàn dìde lórúkọ máa ṣàdúrà ó ní ni à ti tó yẹ wà ó ní bọ́ọ̀ bá ti dìde lóru nígbà tó ń ta fàánù òkùnkùn ní ọfà nítorí ti ta ọmọ báyìí yóò mú un nínú òkùnkùn ó ṣe nínú òrùn yẹn lẹ́hà amadun wọ̀nì ti ń dìde lóru níbẹ̀ ń bẹ ọ̀jọ́ ó tún jẹ́ dáadáa èèyàn dáadáa lọ́dọ̀ ọlọ́run ẹnìkan wá ní òun ní sòrò wọn ní àfa ẹ̀yìn ìdìde lóru ó ní tòlẹ́ kọ̀ọ̀kan kí ni jẹ́ kọ̀ọ̀kan ìbáraṣẹ ìṣẹ́jú mẹ́wàá kí wọ́n tó pẹ̀rù àṣùbà ìbáraṣẹ ìṣẹ́jú márùn-ún ìbáraṣọgbọ̀n ìṣẹ́jú ìtìpá rẹ̀ bá ká àti nature ọ̀ṣẹ́ rẹ̀ tó fi ní máa tò gbé mi iṣẹ́ tó fi ní da kọ́ńpìnì ro ní kọ́ máa fi ṣe tààjù bíi tiẹ̀ kọ́ wá jẹ́ ojoojúmọ́ lọ́dáàjù adéwọ́mọ̀lẹ̀ àmàlì àhábọ̀lẹ̀ àmàlì ila Allah àdéwọ́mọ̀ nǹkan nítorí yẹn ń ṣe lójoojúmọ́ ìbá kéré kọ́ ọmọ kọ̀ntínú ọ̀rẹ́ continuous deed ìdẹ́ yẹn bá ń ṣe ní gbogbo ìgbà ó dùn mọ́ lọ́wọ́ ọba bó ṣe kéré tó yẹ ju èyí tẹ̀yìn ṣe tó pọ̀ ọ̀rọ̀ tó tún dẹ́yìn oṣù mẹ́ta kéèyàn tó ṣe ẹlòmíì lásìkò tó bá ní sọ̀rọ̀ ní mọ́tò kìyàmù láì sọ̀rọ̀ màá wọ́n kọ́ ọ̀rọ̀ àmọ̀rìn ká náà yẹ ti bò ó yọ torí pé kò lè bá sàdúrà tó bá fẹ́ sínú ọbẹ̀ tọrọ ọlá kan yóò dìde lóru lè amúrí nká àná yẹ tinubu hu nítorí pé ó fẹ́ bí àbùkátà wọn jọ náà lámà ọ̀dọ̀ ọmọ máa sọ láwọlá kọ́ ọmọ nígbà tí bùkátà bíyá tán kò kí òun wá lóru oorun eléyìí adẹ́pẹ́ òsín náà lọ́run torí ọlọ́run òun sì ń torí dọ́fẹ́ fún ọ ó sì ti fún ọ ó ti gbàgbé náà olùgbàgbọ́ òdodo yẹn ṣe bẹ́ẹ̀ àwọn àlùfáà àwọn ní tó bá dídá kìyàmà tí ọlọ́run bá sún òrùn mọ́ wa òrùn yẹn lọ́wọ́ ń sun mọ́ wa ní dèdè mẹ́ẹ̀lì kan eré àwọn kèfèrí àtàwọn tí ò sin lọ́hùn eré wọn máa wá sọ nígbà tí ògì bá ń sọ lérí iná àbí tómi gbóná bá ń sọ ọlọ́run wa kó àwọn kan sábẹ́ bòjì mo bẹ̀rẹ̀ àwọn ọba kọ́lọ́mọ́sá fèmí àti yín sínú wọn ní ọlọ́run ọba yóò kó àwọn táwọn ìsábẹ́ bòjì òrùn nípa wọn anabi wa ń kà anabi ni wa rajulun dhakara Allaha khaliyan fafadat àyìnà arákùnrin kan tó jòkó àbárabìnrin kan tó jòkó nínú mùsọ́lá rẹ̀ mùsọ́lá ni àyè kan tá a special fún ìjọsìn òru tó wá jòkó mbẹ anabi ni arákùnrin àbárabìnrin yìí wọ́n ní la ilaha illallah la ilaha illallah la ilaha illallah subhanallah wa bihamdihi subhanallah astaghfir. wọ́n wá rántí ọlọ́run ní rántí ẹ̀ṣẹ̀ rẹ̀ ìyìn ọlọ́run ní kí ọlọ́run omi wa kan tó lójú ẹ̀ wọ́n lọ́wọ́ ní káwọn mọ̀lẹ́kọ̀ ọkọ̀ ọ̀lẹ̀ níjọ́ yẹn àádùn ẹni yẹn àádùn sínú bòjì òun ní pàjọ́ kìá. khaliya ìtumọ̀ ní pé ẹnìkan kan ò sí ń bẹ òru jẹ́ ẹ̀yin yá mi ní mẹ́sàn-án anabi sallallahu alaihi wasallam anabi ni mọ̀nìsítẹ́ kọ́dọ̀ wàáyé kọ́dọ̀ bọ̀ àtàwọn ẹni bá jí ó tún wá jíyàwó ẹ̀ fasọ́là ya àwọn méjèèjì wá yan náfìlà àràkà àtẹ́yìn wọ́n yan náfìlà àràkà méjì ìyàwó dùn lẹ́yìn ìwó dùn wájú tó bá jẹ́ pé ẹ bá bí mo obìnrin àwọn ọmọ obìnrin ó dùn lẹ́gbẹ̀ẹ́ ìyá wọn ìwọ nìkan ló dùn wájú tọ́lá bá fọ́ lọ́mọ ọkùnrin ọmọ ọkùnrin ó dùn tiẹ̀ tó bá nìkan tí wọ́n bá pọ̀ kó dùn lẹ́yìn rẹ̀ àwọn obìnrin wà lẹ́yìn àwọn tó bá jẹ́ wà di ìyàwó nìkan lè wà nulẹ̀ ìwọ́dù wájú obìnrin odò ní lẹ́yìn rẹ̀ anábìnrin wa jíra yín bẹ́ẹ̀ ẹ kíráka méjì péré jẹ̀mí àrùn wọn jọ kíráka méjì kútìbà nínà dákìrì nà lọ àwọn dákìrà ọlọ́run ní kún sí fáìlì fún wa ní sámà ọyẹ ìkọ́dọ̀kọ ọkọ àtìyàwó yẹn nínú òkùnkùn yẹn èmi ọlọ́run bá rí wọn ẹni kí wọ́n wà nínú àwọn olùmọ̀ràn tí ọlọ́run ilẹ̀ lọ́kùnrin àti àmọ́ ẹ wá kí fídíò síbẹ̀ ẹ wá ń wo bàbá sùwé mùsùlùmí ẹ wá ń wo eré ìtàgé ẹ ń wo home video ó ti jáde owó ẹ̀rá owó ẹ̀rá owó ẹ mọ̀ pé àwọn tí ọ̀gbádùn láwùjọ ni wọ́n ń ṣe ọkọ àtìyàwó wọ́n gbéra wọn síta wọ́n máa pélé lọ́ọ̀fù tó yẹ ká máa pélé nulẹ̀ ètò wa burú jù ni pé wọ́n yẹ sọ ọkọ ara wọn wọ́n yẹ sẹ́yàwó ara wọn wọn wà láwọn kọ́ yín lọ́gbọ́n àwọn tí rí wọn ti dàrú tí wọn lọ́gbọ́n lérí tí wọn kọ́ yín àgọ́ máa ń kọ́ yàn lọ́gbọ́n olùbàjẹ́ wọn máa ṣera lẹ̀ ẹ wá wo gbogbo fíìmù yìí tilẹ̀ fi wá má ẹlòmíì owó dago méjì bẹ́ẹ̀ bá ti ń ṣe lọ́run lóru bẹ́ẹ̀ bá ti ń ṣe lọ́run lóru ọlọ́run ní fi í sínú àwọn tí wọ́n ti ọlọ́run bá nínú àwọn tí wọ́n ń ṣe lọ́run bá fi tá a bá ti jí lóru ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa alákọ̀ọ́kọ́ ni pé tá a bá ti kọ́kọ́ jí ashukuru lillah kọ́kọ́ dúpẹ́ fọlọ́wọ́n ọba tó jí ọ òun ní ọlọ́pù bẹ́ẹ̀dì bẹ́ẹ̀dì ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ìsìláàmù fagilé àwọn kiri yóò ni wọ́n máa ń ṣe mùsùlùmí èsì bẹ́ẹ̀dì